الحمد لله رب العالمين رفع السماوات بغير عمل خلق الخلق لعبادته وطاعته جل وعلا له العظمه ولو الكبرياء في السماوات والارض وهو العزيز الحكيم واجلله وهو عزيز واثني عليه هو اهله ولا احصي ثناء عليه بل وسبحانه وتعالى كما اثنى على نفسه واصلي واسلم على المبعوث رحمه للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا امه ايمان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 لما خالف شرع الله سبحانه وتعالى من دعاء غير الله ومن استغاثة بغير الله وبالاستعانة بغير الله فجاءت السنة أو فجاءت هذه الشريعة المضمرة بإبطال ما يعتقده أهل الجاهلية مما يخالف شرع الله سبحانه وتعالى لذلك نهاهم رسول الله صلى الله عليه وسلم عن الرقى لأنه شيء منتشر بين ظهريهم لذلك قال رسول الله صلى الله عليه وسلم لا بأس بالرقى ما لم تكن شركا وفي رواية لا بأس بالرقى ما لم يكن فيه شرك ولكن رسول الله صلى الله عليه وسلم أذن ورخص لآل عمرو بن الحسن برقيتهم كانوا يرقون بها من الأقرب لذلك ثبت عن رسول الله صلى الله عليه وسلم من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها أن رسول الله صلى الله عليه وسلم رخص لأهل بيت من الأنصار في الرقية من كل ذي ثمان وقد قال صلى الله عليه وسلم ọtọrọ àdéfín kí àti bẹ̀rẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ẹni tọ́ láti bàbá jẹ́ kẹfọ́ wa Allah subhanahu wa ta'ala bá ní sàlékún kí Ànábì bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn ilé àti ọ̀sán hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́lọ́ kìlẹ̀ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam ní ọjọ́ ìrìnàjò kíámà ẹ̀yọ́mọ̀ yàtọ̀ ẹ̀sìn mo ń fi àsìkò ìrànlẹ́tì bẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí wípé allah subhanahu wa ta'ala kò ní ó bàrà o kò sì ní ẹnìkan tí ọmọ àtijú àfẹnjí bá ń ṣe tiẹ̀ ìmáàmù ló bí mi kò déwájú allah subhanahu wa ta'ala sùrùdí àmì ẹbí mi sí kò déwájú allah subhanahu wa ta'ala àfi kéèyàn ọbẹ̀rù ẹ̀ gẹ́gẹ́ bó ṣe nà án lẹ̀ fún wa kátọ̀ àtẹ̀mí àtẹ̀yìn ojú ọ̀nà tọ́yọ́ allah subhanahu wa ta'ala nù tó dójú mọ́ pa nǹkan pọ̀ mẹ́mi ọlọ́run ọba ní ti wọ̀nyẹ̀nu sí tọ́jọ́ pé náà ní ẹnu ọ̀nà òwúrọ̀ kan tọ́lọ sáré jẹ náà inú ojú mi àtẹ̀yẹ ọjọ́ tọ́ ọlájà kò sọ rẹ. bákan náà àrùn alétí wípé Allah subhanahu wa ta'ala ìgbà tó gbé ànábì dìde sallallahu alayhi wa sallam ó gbé dìde ala fatratin minar lásìkò tó jẹ́ yí pé gbogbo àwọn tí ń bẹ lórílẹ̀ lọ́lọ́wọ́ bá ń bínú sí àrọ́bàmù wa àjámàrù lọ́rọ́ àlọ́jẹ́ ni ó kìí sí lọ́rọ́ àlẹ́ ó gbogbo ẹtí ń bẹ̀rẹ̀ yẹn lánàá ni ọ̀sán bínú sí àyàfà àwọn èèyàn bẹ̀rẹ̀ tì báyìí kí sí náà ní ti ọ̀fà òun náà ni ìjẹ́ fi ń bà lọ́ subhanahu wa ta'ala lò tọ́jẹ́ nǹkan tó lòdì sí òun náà ni ẹbọ ìdá ọ̀sán dáwà lẹ́yìn tó rí wàhálà kan sí kejì ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ a ní ìdí àwọn tàwíìl àwọn tàwíìlát àwọn nǹkan tí a wò pé tí wàhálà bá dé jẹ́ a fi eléyìí ṣe àgàsọ̀ láti fi sí wàhálà ipò àwọn ìjà ìníyà láyé ànábì sọ̀rọ̀sálá wọ́n ní oríṣi ìran láì mọye ọ̀fọ̀ tí ẹ máa bà wọ́n máa poríṣi ọ̀fọ̀ lágbára lọ́fọ̀ tí ń pa Yorùbá ó náà lọ́fọ̀ tí ń pa eléyìí à ń tún wípé àwọn tí ń di àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n lọ rè mọ̀ wípé ìsìláàmù tí àdìsá mú kò ní á mánéjì bíi mánéjì ó sàlàyé lódìdí ni ó wá sàlàyé tí nǹkan bá tọ́wọ́ ajẹ́ one million ó ní nǹkan tí ẹyọ kan bẹ̀ tí ọba mọ̀ ẹyọ kan bẹ̀ tí wọ́n tún wá dá ẹyọ kan sí mẹ́wàá tí uṣuru ìdákanúdà mẹ́wàá wá dá wàlẹ́ ànẹ́bí ọlọ́run fún ní ọpọlọ àti àgbékalẹ̀ bí ó sì sọ pé nǹkan mílíọ̀nù yìí o iye tí ọ̀dà bẹ̀rẹ̀ ṣùgbọ́n nǹkan bá ìdánlẹ̀ à ń sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ wa tún lẹ́wọ́ sọ̀rọ̀ màrí eléyìí ọjẹ́ ọ̀rọ̀ tọ́jọ́ yìí pé àwọn tí àwọn sọ̀rọ̀ àwọn fún mímọ́ ìfarabalẹ̀ láti fi clear subuhat fáwọn èèyàn yóò wà kùsọ̀dọ̀ alágídí yóò kùsọ̀dọ̀ ẹ̀ tí Allah subhanahu wa ta'ala tí ò ní ìdí ẹ̀ fún kẹrẹ ìdí ìbá sì fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ nínú ẹ̀sìn tọ́jọ́ sí ọlọ́run èèyàn sọ pẹ̀lú ìmọ̀ wà má hamala kala hada sẹ́yìn kò jùbẹ́ ìrùsọ̀rọ̀ yẹn má hamala kala hada nígbà tí nǹkan ta ọ̀nkà nǹkan sí kí ló fà tó gbé àwọn gbọ́yé wípé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ kí ni o ọ̀rọ̀ ẹ̀rí ni ìwà àti kẹ̀kẹ́ síwájú tó jẹ́ wípé Allah subhanahu wa ta'ala òun ló fi làákàyè ṣe ọba fún ara kódà bó ṣe dá wa fẹ́sì tó ẹ̀tọ́ bá gba làákàyè rẹ̀ ó lóun bò lẹ́sìn wá kírun sínú ọ̀rọ̀ rẹ̀ mọ́ làákàyè ló mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nìí tí ó fi ń da lúrú bọ́ mọ̀sápà ìsìn dá wà láàrẹ̀ tọ́pọ̀ ọ̀rọ̀ ń bẹ lórí rẹ̀ yìí ọ̀rọ̀ tó gba ẹ̀ sọ ṣùgbọ́n yóò fún aṣọ nígbà tá a rí bisọ́ tìlì fati múnisọ́ tìlì fati látòkè rẹ̀ délẹ̀ ráyì tí ó máa ń túmọ̀ rẹ̀ kò sí nǹkan burúkú nù túmẹ̀ àwọn kẹ́kẹ́ ń bẹ báyìí ọ̀fẹ́ mú jáde ń bẹ̀ pé àwọn ah, irú eléyìí rọ́kọ́ wọ́n lè wọ́n sẹ́ni máa pàdé bí ní àlìfáàtìkù lè máa òbúlékọ̀ ẹ̀ńtọ́lọ̀ ń fi sí tiẹ̀ títì wà láyà àlìfáàtìkù lànà bí lè máa òbúlékọ̀ láti tó bọ́lọ̀ ti dáyé àti ọ̀run ọ̀dà tó báyìí ọwọ́ kọ́sọ́dọ̀ rẹ̀ wípé èèwọ̀ ni mo dámọ́kà yọnu gbogbo olùpátá ẹnì kan ọgbọ́dọ̀ gbẹdọ̀ òkè mbẹ kó n fẹ́ bẹ́ẹ̀ nìkan jà èèwọ̀ ni kí wọ́n gbẹdọ̀ òkè báyìí mẹ́kà inú mẹ́kà haramu ọlọ́run ọba wípé mo fẹ́ sáyẹn ládàá àti mo fẹ́ gbóyàn gbó èèwọ̀ ni nígbà tó wà ní ọ̀fọ́sà sálám wípé wà gbà mẹ́kà àwọn àwọn sọ fún àdínẹ́sà wípé lẹ́lí táwọn ará mẹ́ka bá lókù bí tọ́ gbà ń tí ì sẹ́rí gbogbo àtìgbà mo ti dá sẹ́mi àti tí mo kọ sọ́dọ̀ ara mi special pé ìlú ìtọ́jọ́ mẹ́ka yìí mo dáyọ nínú gbogbo olùpátá ìrí ànábì mo wá sẹ́lẹ̀tọ̀ fún ọ lẹ́lí ẹ ń bá dojú ìjà kọ gbígbó kèsì ìsibẹ́ nínú Muslim Ahmed àtúwáwo bọ́lá ọ̀sẹ̀ tìjú ànábì tó síbò síta ìwòrán lọ́wọ́ sí ní ọ̀dà fún sàṣẹ́lá nínú mùsùlùmí àwa rí pé mintu lúrì elifajiri ìlà gurubi shams tó ti bọ́ọ̀ sí lẹ́kì àbí lẹ́tọ̀ láti gbà tí òòrùn ti láti gbà tí alifajari ti yọ níjọ́ tí àdínẹ́bì tí ó gbà mẹ́ka yìí iná lọ́ yọ̀ǹda fún ṣáájú káfàjárì ò tó yọ ọlọ́run yọ̀ǹda fún bí a yọ ọ̀bẹ sí bí a yàtọ̀ sí ọkọ̀ ọmọ ìwọ̀n báyìí títí tó òun èèwọ̀ tó òrùn bá tó èèwọ̀ kan náà pẹ́ ọ̀ gbọ́dọ̀ fèsì ẹnìbọ̀dì mọ́ táìmù tó fi ọ̀dá fọ́ náà nù ìdán tẹ́nì kí báwọn ròyìn ànábì wípé ẹnjọ́ lọ́n fi sí tí wọ́n fi tì mí sí irọ́ pa náà wọ́n lẹ́yìn èsì rọ́ ṣùgbọ́n sọ́wọ́n ti fàá tì tí ẹ kó jọ látòkèdè lẹ́yìn kí lẹ́yìn fi ń ṣe wọ́n náà fi ń ṣe ìjọsìn fún tani fún ọlọ́run láti máa fi dírẹ̀ bẹ́sọ̀dọ́ rẹ̀ fún ànábì ọ̀dà ṣùgbọ́n àwọn sọ̀hábà tí wá bá nàbí wọ́n ní ànàbí gbogbo ń tọ́ ọkọ̀ wa láti ma ọlọ́run ní ká máa sàtàtù fún ọ kayfa nusalli alayka ya rasulallah bó láàṣẹ wá máa sàtàtù fún ọ̀sàsálàm ànàbí ní qulu allahumma salli ala muhammad wa sallim ànàbí wa kọ́ bákan náà ẹni sọ wípé allahumma salli ala muhammad wa ala muhammad ọkọ̀ sàtàtù ibrahimiyya ní tí ànàbí fi wá kọ́ wa ní sọ̀láàtù yìí ajẹ́pọ̀ ti di tawqifiyya ó ti di ẹ̀sìn nu nǹkan mi ò lè wọ bẹ̀rẹ̀ ẹn tó wá gbogbo tó ń jọ yìí ó ní ẹ̀yin ẹ̀sìn sùúrù o nígbà tí ẹni nǹkan mi ò lè wọ bẹ̀rẹ̀ ẹ̀sìn ní ọ̀sà burú mi tó ń sọ yìí ń tá a pé ọ̀sà burú bẹ̀ wípé gbogbo wa iná ìjókòó ṣáàdúrà ní ojúmọ́ ṣùgbọ́n tò ní ọjọ́ tàná ó làbú àtàǹṣe tó ẹ pé ń tá a jókòó ń ṣe ní ìsìn wípé ọlọ́run mọ́jẹ̀ rágó mọ́jẹ̀ sàánú mi o èèyàn wá sọ di twenty one twenty one ba lẹ́yìn irun kọ̀ọ̀kan ọlọ́run méjìlágo méjìlásán ọwọ́ àti kílódọ́ ọlọ́run méjìlágo ní jòjúmọ́ jòjúmọ́ òtúsọ́rẹ́sì ṣùgbọ́n ìgbà tí mò ń ṣe tèmi ọjọ́ tàná tàná ọjọ́ tòní ìjẹ́ nìkan lè wá bá mi kọ́ sọ pé àdúrà tí mò ń ṣe yìí o nǹkan burúkú ni torí pé ìṣàdúrà bá mi bí ṣe ṣe gẹ́lẹ́ lá anabi sàrásálá òun náà máa soríṣiríṣi àdúrà àwọn àdúrà mi sì wà tó ní ààyè ibi tára bìtì sẹ́rẹ̀ kò sẹ́mbì ó sẹ́mbì kò sẹ́rẹ̀ ní wọ́n ní àníṣẹ́ gbogbo ń tà ń sọ tà ń sọ sẹ́ ẹ̀yìn sọ ẹ̀kẹ̀ tí ìtàn náà wà àní ṣe bẹ́ẹ̀ sọ́kọ́sọ́ fàájì kò sí tí ọ̀dà ló gbọ́n rẹ̀ kí ló wá fàtẹ́ fi jẹ́ àmọ́ sọ́fọ́lọ́ aláàbí ti sọ nǹkan mí fa olóhùn ọ̀gbà a bá tún wọ ẹyin gan ọlọ́mbanẹsẹ̀ gẹ̀fà nàbí ànábì ń dúró ẹyọ kẹ́ kọ́mẹ̀sẹ̀ kẹfẹ́ olú ànábì o adẹ̀rọ yẹn ẹ̀dọ́ lọ fi sí kẹtí ó ti ti ẹ̀dẹ̀rọ ń gbé tóbi ẹ̀dẹ̀rọ ń ṣe báyìí ẹ̀dẹ̀ àwọn afá ni ọ̀rọ̀ ń tọ́n kọ dàrú kọ dàrú kò sí mú wà lálọ́ ṣé gbọ́dọ̀ kọ̀ bá kọ̀ kò burú ta wíwù ìlú rògbò ọ̀fẹ́ fi rògbò wa a ní parọ́ lójú aṣọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ráàyè nínú ẹ̀sìn kí o dé ráàyè nínú ẹ̀sìn èèyàn ń bọ̀ ọfẹ́ ìwọ̀n mọ́sálásí ilẹ̀ wáyọ̀ ọ̀nàlẹ̀ ńgbà ọ̀nàlẹ̀ òfòrígbá ẹjẹ́ ọ̀kọ̀kọ́ kí nínú ara mọ́sálásí ah wọ́n ni ẹ̀pẹ̀lẹ́ ẹjẹ́ ọ̀kọ́ kí ara mọ́sálásí ní ah ńgbà oṣù kìíní ọ̀bẹ̀ parí ẹlẹ́yà yóò bìwẹ́rẹ́ ó wojú eléyìí ojú ẹ̀ kúrò ẹnìkan ìjọba tó kí ọdún ilẹ̀ ẹ̀kan lẹ́yìn ẹnìkan ìjọba tó kí gbogbo ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀ẹ́dì ìgbàgbọ́ ọdún yìí ìwà ń wojú wọn ń wojú ara rẹ̀ jẹ̀mọ́ àgbogbo bọ́lọ̀ tí ń sọ fún yìí ewó ní nǹkan tí ọ̀dá ní gbogbo ẹ̀ ṣùgbọ́n sọ bá ń tọ́sẹ̀lẹ̀ sí mu ìwà ń wọ̀ ló ń yẹ̀yẹ̀ pé àà ah, ah ṣe mọ bọ́dá bẹ́ẹ̀ tó wọra lẹ̀ fún yín bẹ̀rẹ̀ pé nkẹ̀lẹ́ lọ bí ṣé mo sọ wípé mo tí ì máa rí bẹ̀rẹ̀ pé ìyàwó ìmọ̀ kó sì ò tó ṣe kíni o kó tó parí tá ń mọ́ sọ fún pé mo yá lọ́wọ́ gbogbo wa ni a kó lè ṣe máa ń wà kí bàbá yìí ṣé gbólóhùn tá a sọ fún ìkíni gbólóhùn tọ̀dá yọ wa mìírí wípé gbólóhùn tọ̀dá rẹ̀ ṣùgbọ́n yẹ̀yẹ̀ lẹ́ẹ̀fín ní í a jẹ́ wípé ẹnì tí bá ti ń gbé tí ọlọ́run ọba sọ jùlẹ̀ tí wọ́n fẹ́ fi nǹkan mí ìrọ̀pọ̀ ń fi rẹ̀ ẹ́ sí ẹ̀yẹ́ni kó tó pàdé ọlọ́run nítorí wípé tọ́ọ̀bà kọ nǹkan kọ́ pẹ̀lú ìmọ̀ kọ́ pẹ̀lú kọ́ dájú torí tó bá yẹ kí wọn múná sùn pé ọdọ àná kí ni tó burú tẹ̀ ń tààkò ń bẹ̀ gẹ́gẹ́ ń tó burú tẹ̀ ń tààkò ni wípé ẹ ti pè lẹ́sìn ń tà nẹ́bí sí ni àmọ́ ẹ ṣe nǹkan lélẹ́ ọ̀tẹ́ àwa wí báwọn ní ọkàn bá fò ké pé sásàmì aríkà àwọn sàṣàdùfàtì ìlà fi sọ wípé tí ọ̀sán bá ti gbalàkáyì lọ́pọ̀lọ́ ẹ̀dá ó ti bùn lẹ́sìn in tó ṣe kó tó ya wèrè o ìní wọ́n gbọ́dọ̀ rẹ̀ ni wèrè wo ni òkírun náà ẹni rí ẹ̀dáhùn wọn ọ̀rẹ́ láwẹ̀ náà ìlú ẹ̀ náà ló tó débi ọ̀rọ̀ rúkìá àti sàrẹ́ ìlẹ̀jọ pé kí là ń pè ní rúkìá òun náà ni àwọn ìmọ̀ mìíràn gbọ́dọ̀ láti fi wá sọ́ra níbi aburú tó tàbí aburú tẹ̀yìn ọ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀ ẹ̀rí pẹ̀lú orí méjèèjì ìlẹ́ tí ó fẹ́ bá wọn sọ tó bá wọn èèyàn rẹ̀ ṣáájú kọ́ńtò gbèrú ti sẹ́ oríṣiríṣi gbólóhùn yẹn ni bá èdè bá ta wọn gbẹ́jọ bá sáyẹ̀ jẹ́ bí wọ́n bá fẹ́ wọnú òkè tí wọ́n pè àjẹ̀nú lè wà mẹ́ tí àjẹ̀nú bá fọ́ bẹ́ẹ̀ nìkan nínú wọn kí lè rí wa tí a fi mọ̀ pé àwọn èèyàn náà lè kiri lakọ̀dẹ̀ akhraja al-imamu ibn hibban fi sahih min hadith ibn abbas radiyallahu ta'ala anhuma fi qissati dhimaad dhimaadi èèyàn ńlá kan ní dhimaad bọ̀dù kìí sara maka ìmọ̀ wá maka ni ń bọ̀ dé àwọn akẹ́kọ̀ọ́ wa sọ fún wípé oríṣiríṣi ọ̀rọ̀ ló máa gbọ́ ṣùgbọ́n afẹ́ wọ́n sọ̀rọ̀ àbí ẹnìkan tó jẹ́ wípé ìdàmọ́kà àwùlọ́ra yìí ó ní kí pẹ̀lẹ̀ ọdún muhammadu ni sallallahu alayhi wa sallam kí ni fi ń dàmọ́kà àwùlọ́ a ó ń pa fóònù ọdẹ tó bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ láti ṣẹ̀tún bá yìí ní tó ọ̀fẹ́ sílẹ̀ ó sì máa ṣe gbogbo tó ti títí ń sìn ìbọn fẹ́ pé lọ́kọ́lé fún ló fún yàwó ló fún lọ́mọ yóò sì lè wò sí mọ́ ṣùgbọ́n a kíyèsí pé àjẹ̀dún ń bẹ́lá rẹ̀ ọwọ́ kan wèrè ń bẹ́lá rẹ̀ dìmọ́dì sábẹ̀rọ̀ òun bá wọn ńgbà ọ̀pọ̀lọ́ bá ń wé àgbàlagbà tí àlìjànù bá kọlù yàn mọ̀ mọ̀ nǹkan rẹ̀ gbọ́nà náà ni èyí sì wí dájà ló yẹ bóde afa àtẹ́yẹk ṣé nǹkan nǹkan fún ọ torí mo gbọ́ gbọ́dọ̀ nǹkan bá ń dà ọ náà láàmú mo sì dọ́dọ̀ tó fain tó tó ọjọ́ wájú rẹ kọ̀ọ̀kọ̀ yẹ kọ́ mọ́ rí báyìí kéèyàn ò rí báyìí áà àbí wàá wò báyìí àdébílẹ̀ ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa nígbà ọ̀pọ̀ ó ní tọ́rọ̀ sọ náà dìmọ́dì tó tọ́sọ ó tọ́rọ̀ sọ náà dìmọ́dì tó tọ́sọ nígbà dìmọ́dì sọ bí ẹ̀mẹ́ tánìbí tó sọ bí ẹ̀mẹ́ta ó ní wallahi laqad sami'tu kalama sahara wàlìkáhánà gbogbo tí ń pè ní irú ọ̀rọ̀jọ́ ní ọ̀dọ̀ àwọn tí ń jẹ́ babaláwo kò sí ìtì wọ̀mọ̀ náà wọ́n fún ìtí ń sì pè ní ọ̀rọ̀ ti àwọn alágbègbè náà kò sí gbogbo ète wọn tàbí ìgbọ̀rọ̀kọ̀lẹ̀ wọn tó wọn àwòrí tán kọ́dà báwọn owó náà ṣe máa ń bọ̀rọ̀ kalẹ̀ ètò jẹ́ ìtí ẹ̀wọ̀n fúnra wọn ètò ìjẹ̀ wá gbé bá wọn gbogbo ẹ̀rọ náà ṣùgbọ́n tó bóde lẹ́nu ẹ̀ kò sí ìtọ́jọ́ ní gbogbo àwọn ọ̀rọ̀ owó ẹ̀dá níbi ìbànàwọ́ ó ní ashhadu an la ilaha illallah èmi ìdìmọ́dì mo sì ń sọ wípé mo dàtọwọ́ mi lẹ̀ mo ń jẹ́rìí pé kò sí ọba mi àfọlọ́wọ́ba ànábì yìí òjìṣẹ́ ọlọ́wọ́ba ni ọ́ hadithi àwọn àjọkò kan torí pé àbúrò kí ìsàrà dáadáa àwọn ọ̀dọ́ ọ̀dọ́ wa ní olùgbà àwọn ẹ̀sìn àwọn náà látún wá ń bà jẹ́ báyìí pẹ̀lú àìní fi ìmọ̀sẹ̀sìn àti ìmọ̀ fẹ́ hàn tó dé pé ìlú kó bá ṣe ìtọ́nù Allah subhanahu wa ta'ala kó dàbò kó kíyèsí wa àwọn àníjọ́kù kan ọ̀kan náà ọ̀dọ́ wa dáhùn pé khutbatul haja ó là bí máa ń fi bẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ kódà kódà bẹ̀rẹ̀ jẹ́ pé àfáà mi ìbọ̀bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí ọ̀bá fún bọ́tò haja yẹn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ṣe bí díà kódà ó là níbi bẹ́ẹ̀ kà fún ọkùnrin kan tó fi gbà sílámù mo ní wallahi kọ́nà bí kà fún ṣùgbọ́n mo kàn ń wòran nígbà tá a wá dìde ń mọ́ wá gbèsè gbẹ̀ kan wípé tá ní ànábì ka kí ló kọ́ rẹ̀ fún ọlọ́kùnrin kan báyìí tí wọ́n sá isa eh, eh, eh, hadith yẹn mẹ́rin sọ́yìn Bukhari mo ní wallahi kò sí sọ́yìn Bukhari ọ̀tọ̀ ní tọ́fẹ́ sọ ó ní ọ̀sán àdébísà kàkínì ẹ̀ fún ọ̀pọ̀kùnrin ẹ̀ ní ah, mo ní sẹ́ kíso dìmọ́rù dìmáàdì òní kìí ṣe dìmọ́rù dìmáàdì bukhari sọ́yìn Ibn Hibban min Abbas ibẹ̀ ló sì tiri ṣùgbọ́n tí ń bẹ̀rẹ̀ sọ́yìn Bukhari after àgbà tó ti pẹ́ sígbà tí ànábì ti dára àmẹ̀dínà tánàbí wọn ràn wọn èèyàn kan lọ ọ́bì kan àbí wọn ní ẹ̀yìn èèyàn mi o tẹ́ ẹ bá ń kọjá lọ ibi mọ́rán yìí iwájú ìlú bìmọ́ẹ̀dì níbẹ̀ wà ṣùgbọ́n tẹ́ ẹ bá kọjá lọ́dọ̀ àwọn èèyàn bìmọ́ẹ̀dì ẹ má mú nǹkan wọn nítorí bìmọ́ẹ̀dì ti sàdé òfin mi gbọ́dọ̀ bàjẹ́ lọ́dọ̀ àwọn èèyàn o ó lọ́mọ sọ̀rọ̀ sílámù fún ẹ tí mùsùlùmí kan bá sì ti wà lùkẹ́ tẹ́ ń pè aláàbàlà àfi tí kẹfẹ́ yorùbá ṣe dìde ṣé mùsùlùmí bẹ̀lú kú ẹnì kan ọ̀gbọ̀n sọ pé amẹ́ríkà o ọ jẹ́ baladulu kúfúrì nù torí pé wọ́n ń pèrú mẹ́ ó bí bí ìlú tí ò sí bí ẹ ti ń pèrú mẹ́ tí wọ́n ọ̀dà kan náà ń bẹ̀ òní ọmọ ẹ ní ìlú kẹfẹ́rì anabi wa ni ẹgbẹrọ fún nǹkan wọn ẹnì kan wá nínú ọsàn ah anabi sọ àwọn èèyàn dìmọ́dù lélẹ̀ yìí o dìmọ́dù mùsùlùmí sí ni o dáadáa ni o nǹkan kan ni o ẹ mọ́ nǹkan wọn o mo ní èyí tí ń bẹnu sọ́mọ́ Bukhari ń bi ọ̀rọ̀ rẹ̀ nu ẹ̀rẹ́ làbá wà lẹ́yìn bbc tá a bísí rẹ̀ nìjà ráyè wà ké wà lẹ́yìn o ti sọ fáwọn èèyàn gbangba bí pé ń tọ́ sọ ìkọ̀sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ asibina lọ́wọ́ ni mo lọ ké ẹ̀wọ̀n táwọn èèyàn ti gbọ́ lọ ẹ̀dá kò sí gbogbo sàdé láàfà náà gbogbo sọ̀hábà nẹ́bí o làáfà ẹni tó lọ ń bá sọ̀dà àfà ọ̀daràn tí èsì kékeré sí lọ́rùn èèwọ̀ ń bèèrè ìdájọ́ ẹ̀sìn lọ́dọ̀ Umar bin Khattab lọ́dọ̀ àtàràdọ́ ọ wá bèèrè ìdájọ́ ẹ̀sìn ah, ilé tó náà lọ́wọ́ jọ àwọn olóbi náà ni ìdájọ́ ìtí obìnrin tí mo sọ fún ọjọ́ sí kọ́ à ah, ó rí ìyó àti ìyó ti wà lára báyìí ká tó gbà mí ìkura wọn mọ́rùn báwọn ṣe ń gbà lọ́dọ̀ ànàbí kọ́ yẹ lọ́ọ́ lo eléyìí òun náà àmọ́ tẹ́lẹ̀ mọ́ ànà tọ́líbà lè ilmi àṣẹrí yẹsẹ́kìfìrù dáadáa lọ́ọ́ rẹ̀ sọ ọmọ pé ntí bá ń wáyé mẹ̀ẹ̀sìn ntí sọ fọlọ́ ni pé mo fẹ́ káwí jàre rẹ ọ̀pọ̀ lé lórí tí ẹ pé tí n bá pàdé rẹ èmi lẹ́sìkúùsì pé mo ṣe ṣe báyìí ní ntọ́ ọ̀fẹ́ kì í ṣe torí pé mo ti mọ̀ ntí sọ fọlọ́ nù kò sẹ́sìkúùsì fún mi. ìdán ntọ́ka wa tàbí clear níbi àlámẹ́rin ni wípé gbọ́n tí ń jáde àti jí ó yẹ wáyé pé nǹkan pé ní rúkìá òun náà ni ìmọ̀ kankan lánìyàn ìfimá burú lọ tàbí ìfi ti aburú dànù àwọn èèyàn ìwà aláwọ̀ oríṣi àwọn ẹgbẹ́ àwọn ní alu hazim alu amr ibn hazim kama jẹ́ àfi sọ́nà mùsùlùmí ọ̀rọ̀ tààrà wọ́n wá bá nẹ́bí sọ̀rọ̀ sálàmù wípé àwa ní ọ̀rọ̀ tá a fi máa bá òórùn àkèké sọ̀rọ̀ alinta a máa ń kà sí a máa ń kà gẹ́gẹ́ sórí àkéèké irọ́ ló sì sọ yìí torí pé ńgbà náà anábì gé ogun ẹ̀ hàn ẹnikẹ́ni nǹkan ọ̀pọ̀lọpọ̀ tàn kẹ́ kàrẹ́kẹ́sí mọ́ o ẹ̀ gbọ́ ẹnikẹ́ni ní ẹ̀ gbọ́dọ̀ dẹ́wò mọ́ ẹ̀wọ́n sọ̀rọ̀ sọ́dọ̀ tó bá ní ká má dẹ̀wò mọ́ àwa mà ní èntàwà mọ̀ mọ́ ká tó lọ sí máa fi sáǹfààní àbíwá ni ìrìndò aláyàwó kọ́ fún ẹ̀ kà fún mi ẹ̀ dé ń bọ̀ فإنه لا بأس بالرقى ما لم تكن شركا أو ما لم يكن فيه شرك nítorí wípé gbogbo téèyàn bá ti ń kà láti àníyàn ìfiti aburú lọ tàbí ìmọ̀fìjáka aburú ọ̀sẹ̀lẹ̀ ọ̀sàbúrú mẹ́ tí ọba ti dẹ́gbé ẹ̀bọ bẹ́lẹ̀ tàbí tí nǹkan kan ọba jẹjẹ bọ. àṣẹ ní ọ̀sàsáàmù ṣẹṣẹ́ lù dẹ̀rí à nípìnlẹ̀ láti wù pé àwọn èèyàn ewó ni wọ́n mọ̀ pé elé ọ̀jẹ́bọ elé ọ̀jẹ́bọ ànábì wa kọ owó ẹ̀kọ́ wípé ẹ gbọ́dọ̀ kankan sí nǹkankan ó sì sà àwọn bọ̀ afsan ní ẹ̀jẹ̀ gbọ́dọ̀ yín nígbà tí wọ́n ti hàn sọ́tán ànábì ní elé kò sí ẹ̀bọ ń bẹ ẹ máa kà wọ́jẹ́ àfi sọ̀hìnà mùsùlùmí hadith ummul mu'minin aisha ta radiyallahu anha wa ardaha an sọ̀sọ́ ní hadith wa aisha ó ní rọ́kọ́sọ̀ rọ́sọ̀rọ̀ sálám anúsà sálám sí lẹ́tọ̀ọ́ ọ̀dẹ̀wọ́ ó sì láyé ààfin lè áàlì bẹ́ẹ̀tì ìpínlẹ̀ àǹsọ̀ fún àwọn ìdílé kan nínú àwọn àǹsọ̀ rí ìdílé kan nínú àwọn àǹsọ̀ rí fi rúkìá kí wọ́n máa karùn tí wọ́n máa kàtẹ́lẹ̀ náà min kulli dhi huma bi takhfifin min kí là pè ní huma gbogbo tí wọ́n bá ti ń pè ní ooru ó tó wà kékeré o oró ètò ní o oró tamatiye ní o oró gbogbo tó bá sẹ́ni jẹ́ nǹkan olóró oró rẹ̀ nìyẹn àníbi wá ní ẹ̀yìn ara ilé yìí ẹ lè ka nǹkan tọ̀dọ̀ yín ẹ lè wí gbọ́nà tẹ́yìn mọ́ ẹ lè wí sí ẹ lè nǹkan tó bá ti tààyàn mo ṣe ní rúkúsọ̀fẹ́yìn àwọn bọ̀ kí là ń pè ní rúkṣọ̀ fi ṣẹ̀ríà wà rúkṣọ̀ fi ìdàlẹ̀ òṣòlì yìí máa fàbátà àlàáfíláàfì dẹ̀lílì ṣẹ̀ríyí limuárìbí rọ́jìhì tàbí ká sọ pé àṣẹ́yìkù alìmùsítẹ́fìnà mínà lìmọ̀nùmúrì huwa rúkṣọ̀ in tí ń pè ní rúkṣọ̀ nínú ẹ̀sìn ó ní gbogbo nǹkan tó jẹ́ wípé nígbà tí ó di ẹ̀tọ́ kìí ṣe lórí ìpìlẹ̀ ẹ̀rí ẹ̀sìn tó wá ilé ìdẹ̀tọ̀ nǹkan míì lọ fóun yọ tẹ ìdẹ̀tọ̀ lápẹ̀rẹ̀ kí wọ́n sọ fún àmà èyíkéyìí ni tó wà ti fẹ́ lóru kọ́ lọ́tọ́ ń dání o wọ́n ti gbọ́ ń bọ́ fẹ́ kẹ́ẹ̀tọ̀ lóko ti gbọ́ ẹ gbọ́dọ̀ tọ̀ lóògbò ẹlọ tó ń ta ọ̀rọ̀ nu ẹmọ wa ń tọ̀ lépọ̀ ń tọ̀ lépọ̀ ọ wá pẹ́ bàbá wa ní sẹ́yẹrẹ́ ti pọ́sọ fún mo sì gbowó ìpinnu mi o ẹ bá fẹ́ tọ̀ ní ẹlọ tó ń ta ó bá ti jítọ̀ ṣùgbọ́n láti ìṣe lọ ẹ ń bá mú ọkọ nù yín ó lè tọ̀ ẹ ń bá mú kíni o tó bá mú ẹ̀kọ́ ìlú kọ́ sùn òní àfìdẹ́wọ́ fọmọ tí ò òní tó bá ṣe kí ni o tó bá mu ẹ̀kọ́ sùn gbogbo yẹn náà bàrà tẹ́lẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala ẹ bẹ bàbẹ fún mi ẹnì kẹ́ni nínú ọ̀pọ̀ tó sẹ́wọ́ ṣùgbọ́n ẹ̀ńtà rẹ̀ bá sí inú yìí ààrẹ rúkṣọ́ nìyẹn omi alimustefna min alimamnu omi tí ó fàyọ nínú lọ́sẹ̀ tí ń bẹ́ẹ̀ lẹ́tẹ̀lẹ̀ nígbàsá rẹ̀ nìyí yóò mọ̀ bàbá àṣà fa'iddatun min ayamin ukhar tẹ́lẹ̀ bá ti ń kírun fẹ́mi ọlọ́run ọba méjì òun làṣùbà o mẹ́rin òun làìlá o mẹ́rin ìlànà sẹ́rí o hmm, ṣùgbọ́n ẹ ń bá sẹ́rìn àjò nù yín àjò rúkṣọ̀ àìlá ọmọ ẹ̀dí méjì àlàsá ni ọmọ ẹ̀dí kíni o yọ ọmọ ẹ̀dí méjì bó ṣe jẹ́ ilé iṣẹ́ ìlú ọmọ o yọ ọmọ méjì àjò ṣùgbọ́n màtí mo wá wà lé lọ́wọ́ wà lé ní ti ń kí gbogbo ẹ̀ méjì méjì mo ní àá ah, kí ló fàájá ẹbí ń ṣe báwọn ní àhà ah, ẹbí ah. ọlọ́nà ti jẹ́ ọyá lẹ́nu ọ̀sán sára pé kófì dúníà gánàkà kọ̀rí arìnrìn àjò náà ní eh, ayé tá àwọn náà gbẹ́ńkó náà láì gbẹ́ńkó mẹ́ arìnrìn àjò náà yá sáàjò ń tẹ́ ń sọnù fàlìjàwábù la kìí sí àjò lóòrùn yẹn sọ ìtọ́ àwọn afẹ́ fàyọ ni wípé sí àrùn sẹ́kù fáwàdì sí sọ́rọ̀ gbóyè lọ́dọ̀ àwọn èèyàn kan bẹ́ẹ̀ àwọn ará abúlé kan ni bẹ́ẹ̀ àwọn ará oko kan ni àwọn náà sáà lè sọ fún ẹ pé ẹ̀jẹ̀ agbọ́gbọ́ náà ọ̀dọ́ yín náà tí a ti wá gbọ́gbọ́ náà tá a lè pé kò sì ṣíríkù nù rẹ̀ à á nìkan ya ẹ̀ máa sọ̀rọ̀ ìjẹ́ ànábì sọ̀rọ̀sọ́lá só lórí rẹ̀ sọ̀rọ̀ wá fún mẹ́wàá sọ̀rọ̀ láti fi jẹ́ ẹ̀kọ́ fún wa àwa ni àti kọ́kọ́ ṣẹ́gilé ọ̀rọ̀ kan ọ̀rọ̀ wo ni ọ̀rọ̀ tá à ń balẹ̀ náà àgbàlagbà tí wọ́n fẹ́ dàtọ̀ wọn wọ́n lẹ̀ wọ́n ń wo àwọn ọmọ tó bá ti di ọ̀dọ́ torí wọ́n tóró tí wọ́n bá ń sọ ń pọ̀rọ̀ ṣìtọ́n wọ́n mọ̀ wá pé ọmọ èké ń ṣe ń à bọ́lọ̀ ń ṣe dáyé tán àwọn àjẹlẹ́ kọlé náà ó ní ẹ máa lò bọ́ bá ṣe wù yìí jẹ́ káwọ̀ ọ̀pọ̀pọ̀ máa júbà àwọn tọ́nà ń káyé lé lọ́wọ́ àwọn ilẹ̀ ṣetán rọjí ẹn tó bẹ nírú àdì ọ̀kan báwọn tẹ ìpàdé ọlọ́yọ̀ ọ̀rà náà ni tó ìpàdé ọlọ́run báwọn yọ̀ọ̀rà àbò yọ̀ọ̀rà náà ìyẹn tó jẹ́ kẹ́rù ọ̀gbọ́n ọ̀bà wá láti fi tètè yẹjú àlàmẹ́rin yìí ni wípé ainal khair fi insani musobin bimarobin fàálàjà mọ́rọ̀dọ̀wò bí ma kọ́lá ààrẹ dé wàhálà dé ṣùgbọ́n nígbà tí ó wà bí wàhálà yóò lọ wa lọ́nà tó tako ntọ́nà wọn bá fi lélẹ̀ ọwọ́ lọ́nà ìdá nǹkan pọ̀ mọ́lọ́wọ́ sọ̀tà ala fàdára bàjẹ́ àkíbàtú wàsọ hajjismuhu àríwàtọ́lọ́ ń dàrú ara yá ebi kú náà náà ààrẹ ẹ̀kọ́ sì ní kú ó kù tó sì lára ìyá. fàjáàbù ìmọ̀ òtún lẹ́yìn sẹ́lẹ̀ òtọ́ bíi ìyẹn tí wọ́n bá ti pè láàárẹ̀ ti kú kò sí dókítà fún un olùfẹ́síkì olórí fọ́bá lọ ó kù tó lò ní ìlàfíra àwọn tí wọ́n dúró lórí pé àwọn onílò gẹ́gẹ́ kápọ́ bá kù dáwọ́ sí ó kù náà ni òpin ìgbáralọ́ntán ni àbọ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan náà ń bẹ níbi ìgbàránlọ́ntán tó jẹ́ wípé ó wọnú ara wọn gán tó sì ní ìdí ìsàlàyé rẹ̀ yíkíyíkí ó ní ìdí ìsàlàyé rẹ̀ yíkíyíkí Allah subhanahu wa ta'ala kò sí tí ò lè sí subhanahu wa ta'ala alábàlẹ̀ gbogbo nǹkan ṣùgbọ́n náà ló sọ àwọn nǹkan kankan má àwọn àdíkà síkejì kí ọ̀sán máa gbé àpò òmìtá wa amsan ni ẹ̀jẹ̀ ń gbọ́ anabi gbọ́ anabi ní kò sí kò sí wàhálà ń bẹ. tọ́yìn àwọn ìdílé kan sí àwọn ìdílé àkọ́kọ́ yìí náà ni àbí ìdílé mi ìta wọn pè ń rúkṣọ rọkọṣọ sàṣẹlẹm ajẹpẹ ànábì òsìlẹkùn yẹn lẹ ìní jẹ rúkṣọ ẹ̀yin ẹ̀yin ìdílé yìí mo ti gbọ́ gbólóǹtọ̀ jáde lẹ́nu yín ẹ̀yin ẹ kà fún mi wọ́n kà ah, ọ̀sẹ̀ bọ́m̀bẹ̀ ọ̀dọ̀ ọlọ́run náà lẹ́ ń fi tì í sí ọ̀ya ẹ̀yin lè kàwé lé sí nǹkan ànábì gbọ́ ó ní ọwọ́ àrọ̀ fọ́sọ̀ fún wa ó ní mo ṣe ní ìdẹ́wọ́ fẹ́yìn kí ló wá fà táwọn síbẹ̀ sọ̀rọ̀ wa tó lọ́wọ́ sálámù àlẹ́ ọpọlọ òwúlé èkó tán ṣùgbọ́n láti kọ̀ rọ́bà wá sí máa náà àwọn wàrà abúlé kan ẹni tí ń bẹ̀rẹ̀ pé baba ìmọ̀ bá wọn kankan sákèèkì tọ́bàtà wọn kankan sórí èdò sí ń tí ẹ̀sìn sọ fún wa ni pé ní tí baba yìí ká àárọ̀gilé látòkè délẹ̀ àbí àgbọ̀wò tá a bá rí wípé intansa fún bẹ́ẹ̀ òun náà ni tí ànábì ti fi ń lé àwọn ará wájú yẹn sá kúrò níbi ìlọ́ọ̀fin nǹkan sọ́dọ̀ ẹ̀ tí ọ̀ lẹ́tọ̀ rẹ̀ ìgbé agbára kó ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala láti gbé fún nǹkan mi a gbé pé intasan sáà fún níbi àlámẹ́rin òun náà ni ìlọ́ọ̀dà nǹkan mi pọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala Yorùbá wọ́n wá ní àwọn gbólóhùn tiwọn náà ó póríṣiríṣi àwọn sọ́ọ́ lọ níjẹ̀jọ́ tákèké bá táyàn àbí ejò sọ mo ti sàdéhùn pé ìní wígbónóhùn látòkèdìlẹ̀ insha Allah torí àpadà rẹ̀ nìkan tó ní ohun sì wà rí kọ́ọ̀dù báyìí ìyẹn ò ní jẹjọ láì tó sọdélẹ̀ nù olóhùn sì wà rí kọ́ọ̀dù báyìí kó o tiẹ̀ fi ní kíní lọ kíní ní lọ nàám kí ló fún ọdẹ́dẹ̀ àlámẹ́rì Umaru sọ ọmọ wípé wúrọ̀ islam wúrọ̀ jámù urwa nìyẹn ẹ̀sọ́ ẹ̀sìn adé orí rẹ̀ ntí a pasila wọn ò ní máa yọ nkọ̀ọ̀kan báyìí wọn ò ní yẹ máa yọ nkọ̀ọ̀kan tí ó fi wá kòkòrò fún òpilẹ̀ rẹ̀ nígbò ni wọ́n máa rí ṣe ìdá nasha àfihàn islam man la ya'rifu amrul jahiliya nígbà ọba di wípé àwọn èèyàn kan dábàá sínú ẹ̀sìn ìsìláàmù yìí tí wọn máa burú tí ànábì tó torí ẹ̀ ṣe wàhálà tó wá di oorun fún wa ọ̀rọ̀ yìí tí ìrìgbé kalẹ̀ yóò máa pẹ́ kò sí wàhálà ní làwọn àfáà sọ pé àwọn èèyàn kan bẹ wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ń da ṣùgbọ́n mistake ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní uturukun nas alimuhum tawhid ẹ máa kó àwọn èèyàn ní tawhid máa sọ wọn ní ọkàn so mọ́pà àkàpọ̀ mọ́ wọn wàtukún bí máa kọ́ ọlọ́fà in tó bá tẹ̀sí tawhid ẹ mọ́sọ̀ létí wọn ẹ sáàdì wọn mọ tawhid nìkan àwọn àfáà ní kọ́tọ̀ wù bẹ́ẹ̀ ẹ̀rí mi náà ní ọ̀rọ̀ mọ́rin àwọn kan sọ pé no tó bá sùrùdíyà tawhid kí lọ́kàn hawulayi nashahu alalfitọrọ n bolo yẹ ti babaláwo bi alimuhun alumura tẹkinọlọjiya ntọba jọmọrọ tẹkinọlọji dẹ ni wọn ma ayé ti fẹ́ juba yẹ lọ ọ̀tún àtòsí ó ní mùsùlùmí ó fi máa rìn lọ́tún gbogbo wa tóun ní bá ń débi kíni o tí ò ní bá débi òsì àfisọ afárùnmárùn náà dàpọ̀ ẹnìkan fún wípé ọ̀dà pọ̀ kò sùn mọ̀kọ́ máa burú mọ̀lá tí èèyàn bá ti rí báwọn yóò kò nu aburú tí ó sì ní ma. àwa ni gbọ́dọ̀ ti bá wà àwọn èèyàn yìí ta ni ẹni tí ó ní gbogbo nǹkan pátá alọ́sọ̀ àtàkùn ní gbogbo nǹkan pátá ó wá dá wọn nǹkan kẹ̀kẹ́ ìdàgbọ́ dá wọn ó dá wọn pẹ̀lú fítírọ̀ tiẹ̀ náà bó sì dá wọn náà pẹ̀lú fítírọ̀ wa ó dá wọn pẹ̀lú kí ni o pẹ̀lú fítọ̀ ẹtù tí ẹ máa ń le ó èrè burúkú mẹlẹsẹ rẹ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ sáré ń gbé bí ojú ẹ̀ òkúta tí ò ju mo ṣe sọ wọ́yìí lọ ó lè pẹ̀tù tó bẹ́ẹ̀ bá ń kún ìbẹ̀rẹ̀ àwọn olóko ti gbé ẹ̀dọ́ rẹ̀ ilà àwọn akọni jọ̀hún ìní àmọ́ yọ tí wọ́n wàá sá wọ́n wàá lọ oníwọ̀rọ̀ àdùn ìjọ kàkà kìlẹ̀ òkú ilé ọyà àṣà ni ilé ọmọ ẹgbẹ́ jẹ wọ́n stọ́dì ilé ayé ẹ̀ wọ́n rí pé wọ́n délé lẹ́dọ̀ rẹ̀ wọ́n yọ ọgbẹ́ jẹ alásà ló ṣe báwọn. ẹni tí ọba ṣe olóńgbòrì yọ ọmọ wípé orí olóńgbò ìṣẹ́jú nǹkan kan máa ń dún bẹ́ẹ̀ kẹ́lì kọ́ wá ní ààrẹ ńlá ní ìṣológbò àfi ká tú orí ẹ̀ ká yọ ká nípa ayọ̀ kí níyẹn kó mẹ́ kó rí rẹ̀ ó lé sílẹ̀ bọ́lọ̀ ń ṣe sí ológbò kò sì kọ̀m̀plé mẹ́rin kankan bí ìgbà tí lẹ́rẹ̀lọ́wà ààyàn bá bọ́ọ̀rù rédíò bọ́lọ̀ ń ṣe sí tánu ológbò olóṣèbáwò àwọn nǹkan yìí náà ansaslam fi àlámọ̀rí náà rinlẹ̀ lọ́dọ̀ yorùbá àní wọ́n máa kí n tọ́ ṣẹlẹ̀ sí nǹkan abẹ́rẹ́ forí sọ́gbẹ̀ kìnnáyà àdàpè pẹ̀lú oró ejò tàbí oró àkekè tọ́bá jẹ́jọ́ ni yóò ní ọjà ó fi gbogbo ara wọlé ejò náà ní wí o ṣùgbọ́n gbogbo gbólóyìn tí yorùbá ń ṣàjọ tí ń ṣàjọ tí ń ṣàjọ níbo ni wọ́n fẹ́ forí ẹ̀ sọ ó lè jẹ́rú eléyìí ó lè jẹ́ gbólóyìn mi àhá àwa ń bọ̀ bí mẹ́jẹ̀mú mẹ́ta kan ṣùgbọ́n sí àríwọ̀ ẹ̀ náà wọ́n tọ̀dọ̀ ń sàṣẹ́lám tó rí báyìí ṣùgbọ́n kí ni tó fi yàtọ̀ sí tẹ̀ǹtà ń bá lọ́dọ̀ yorùbá bákan náà tá a bá wá gbọ́ ti yorùbá látòkèdélẹ̀ tí ọba sẹ́bọ̀ ń bẹ̀ sáà nẹ́jọ́ àti máa kà náà dì sí nítorí àwọn tánàbí sọ wípé ìrìn ìlú àlàyé àrùkọ́ ọkún ẹgbẹ́ ń gbọ́ irú tẹ́yìn máa kà kùràní ti sọ̀kalẹ̀ fọ́nà bí ń gbà náà o kí ló tánàbí ò dá wọn jókòó kó kọ́ wọn ní fátì àtipátipá tàbá ní ọkùnrin ọmọ fátì àlọ́fà sí àìmọ̀ kùràní ìlọ́fà eléyìí ló jẹ́ àwa mọ̀ wípé gbogbo tí ó máa kà sí nǹkan ànfàrùhà ànfàrùrùbọ̀ èntọ́ sànfààní jù òní ntọ́ bá jẹ́ pé kùránì lọ́ba jẹ́ àbókọ ọlọ́wọ́ba àbáwọ̀ òròyìn ọlọ́wọ́ba àbí tí ànábì sọ fún wa ẹlẹ́ẹ̀kẹrin ilé táwa náà ọ̀hún fúnra wa pẹ̀lú ọpọlọ tó lọ ń fún wa láti so nǹkan náà mọ̀ nature àwa aṣọ ọmọ tán ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn àwa fi tì sí ọ̀dọ̀ nǹkan pọ̀ ní í ṣe àwa fi tì sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala níta sì fi ròyìn nǹkan yìí kì ṣe nǹkan tó mú ìdá àpapọ̀ mọ́ Allah ta'ala àwa àfilẹ̀ bẹ́ẹ̀ eléyìí wàá sakọrọ ṣùgbọ́n mọ́ bọ́ jẹ́ àfisàn ìdáná ìmọ̀ bísí hadith umul mu'minin aisha ta radiyallahu anha ìyàwó aisha ní àṣà sálàm tẹ́ ń wú yẹn kana idha ishtaka al-insanu shay tí ẹnìkan bá ní àyìn kankan máa ń sẹ́wọ̀n ara máa ń léwọ̀n ibìkan máa ń rọrùn òun máa fi ibìkan papọ̀ máa sẹ́bọ̀rọ̀ nǹkan kan ó ní àṣà sálàm yọ wà mú isbaru rẹ̀ ọmọ kárẹ̀ yóò fi كينو كما فسر العلامة النووي وكما أشار ذلك العلامة سفيان رحمه الله الجميع النبي صلى الله عليه وسلم ọfẹ kankan sẹni la yóò wá sí yóò mọ wọba yóò fi tọkàn yóò wá fi kan yìí pẹ yóò wá gbélé ọgẹgẹ bíi tóńtò ń pariwo àbí àwọn àgbẹ bisimilá kí àwọn ẹni fi bẹ̀rẹ̀ lóòkọ náà turubatu arudina níta àfẹ́fà yọ lọ ẹ̀wọ̀n tá a fi sọ turubatu arudina khabaru nìyẹn mubtada'u mahdhuf taqdiru wa hadhihi turbatu ardina eléyìí ó lè pẹ̀lú wa bìrí tọ́tì bá dìnà pẹ̀lú wa tá a léyìn ni wípé ẹni tá a rẹ̀ ń ṣe ẹni tí ọgbẹ́ báyìí tí ọ̀sẹ̀ yìí ẹni tí ibìkan kú rẹ̀ ẹni tí ń kẹ́gbàjáre inú tàbí wà láyìí ajọ wà lórí ẹ̀pẹ̀ ibi tí nǹkan ti ṣe ni tí ò sì sí àwa bìrí kọ́tì bá gbìnà itú ẹnìkan náà kìí ṣe pé ìwọ ọlọ́wọ́ bá dé sí gbogbo ẹ̀ pátátọ̀ wà yọ nìkan kan lẹ̀ àwa ìka kò sí a ìtí sì ń ṣẹlẹ̀ kò sí àwa ìtọ́ kan nú àwa tí nǹkan ò tó ṣe onáàtúrẹ́ yusufa sẹ̀kìmùnà wá bá ní mú ààrẹ tí ń ṣe ẹni tí nǹkan ti fẹ́ di àmóbisílà wá bá ní mú kúrò bí ibn rabbina tàbí rìwáyà mi alẹ́ka wípé yẹ́ṣfì sẹ̀kìmánà yẹ́ṣfì sẹ̀kìmánà pẹ̀lú ìfi ọwọ́ sí ẹnu fìkàtọ́ èèmọ́ ọba ń bẹ̀lára tọ́ àgàgàtọ̀ bá jẹ́ tó aláwẹ̀ tàbí débi ń pa láti fi máa gbé àwọn àyè kan lára tàbí àti máa ẹ̀pù lórí egbò nígbà míì ìyẹn ò kọ́ gẹ́gẹ́ ní tọ́ka wa ṣùgbọ́n kí ló fàtà nàbí òfin sọ pé bismillah Allahu Akbar Allahumma Allahumma tí fi ń fi ọwọ́ kan ìpè nígbà tó fi kan itú àánú ara rẹ̀ tán ọwọ́ àfi ń kan ibi tí nǹkan ti ń ṣe ń tàn apá kan àfààní ẹ lè sọ tànàbí báwọn nítorí pé ànábì mọ̀ọ́mọ̀ ló tú ẹnu ara rẹ̀ pẹ̀lú àgbàríkà tuntun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sì sọ pé túbọ̀tò àdínà kọ̀sọ́ pé túbọ̀tù àrùbìlà ó ní pẹ̀lú wa rẹ̀ ìntọ́mì náà ni Madina nìkan àdàbí nìkan ló lè ṣe bẹ́ẹ̀ jùmúrù àìlẹ̀ wọn ni ẹ̀wọ́n kìlọ́rọ̀ kí ni ẹ̀rí tẹ́ nínú àdífì tí ẹ̀ fi sọ pé Madina nìkan lèyàn ti lè ṣe bẹ́ẹ̀ àwọn àfáà ni náà ààyè kí ni o kódà lára ìmọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ìlú kọ̀ọ̀kan ó ní bá ṣe pẹ̀lú àlá rẹ̀ àlá tẹ ẹ bá so ń lu tọ́ba lálà ìlú ẹ̀ ní bá ṣe pẹ̀lú àlá tọ́lá àwọn ìlú kan bẹ́ẹ̀ ń bọ̀rọ̀ bá dẹ̀ màmá sọ̀rọ̀ yìí bí láì ta'ala ìlàlà rí ẹja ń bẹ̀ ìsábà máa ń túmọ̀ sòsí rọ́ọ̀lì bá lọ́dọ̀ wọn ìlàlà rẹ̀ ìmọ̀ túbọ̀ sùn sí ìlọ́lá rẹ̀ jẹ́ nínú mi asòfin ó wá dáwọn nǹkan ìdébi pé ọkọ̀ jẹ́ àlàkáyè ẹ̀dà díẹ̀ díẹ̀ báyìí ìní kàn jẹ́ àmà àmà ń bẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ ìta bá sì mọ èèmọ̀ rẹ̀ náà tún bẹ́ẹ̀ ìta rí náà ni pé alẹ́ jọ́ọ̀jì nǹkan ọgọ́rùn-ún tá wípé 90 ń bẹ wọn ṣùgbọ́n a lè sọ pé gbogbo ọgọ́rùn náà iná ni ọba ní ti lọ mẹ́wàá yòókù náà tó tún fi pamọ́ fún iná orí pé in tó bá wù máa sí òun náà ni tí ó bá tó arbina èyí pẹ̀lú wa ni bìrí kọ́tìbà bínà pẹ̀lú itó ẹnìkan nínú wa àmútọ́ àfikọwọ́ àfikàn ìpè àwọn onímọ̀ máa ń sọ pípọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà tó di wípé àjò tí ìgbàgbó ṣe dà yìí wọ́n máa ń ṣe nàṣẹ́ àmẹ́jì fẹ́ntọ́ bá fẹ́ travel wọ́n sábà máa ń sọ pé kó bu omi ìlú rẹ̀ lọ ṣáájú kó tó di pé ibi tí ń lọ yọ̀ bá láàmú yọ̀ máa wá ta omi sómi ibẹ̀ yọ̀ máa mú títí tí mo rí ó fi wá parapọ̀ tí ó fi parada sómi ibẹ̀ ó súnmọ́ kọ́ máa ń ní wàhálà àánú ẹnu bí ìjọba sílẹ̀ máa wọ́n ní ògbé pẹ̀lú rẹ̀ lọ́wọ́ àwọn nǹkan mí ń bẹ tọ́fẹ́sẹ̀ ń bẹ tí ó ní ìbáṣe pẹ̀lú pẹ̀lú rẹ̀ ṣáájú káyẹ̀ kẹsẹ̀ pé gbé ẹ̀pẹ̀ lọ láti ṣe ṣíríkù là ń sọ o à ń sọ̀rọ̀ nípa tọ̀bíà kí ni a sọ̀rọ̀ nípa rẹ̀ o à ń sọ̀rọ̀ nípa tọ̀bíà bọ́ọ̀lù ń ṣe ṣe nǹkan kọ̀ọ̀kan síra wọn síra wọn lápẹ̀rẹ̀ kí ọmọ alárúbáwọ́ wá bí kọ́ wá nígbà tí wọ́n ní wọ́n gbèrú wọ fún tí ò ní sùn fún òru wọ fọmọ ajímutí kí wọ́n ní òrùwọ́ ẹgbà ìgbà ìgbà gbó ẹgbà ológun tí ọba gbàgbẹ kù sí sí ni báyìí náà náà sí ní nǹkan mi lọ́dọ̀ wọn tó jẹ́ pé ìwòsàn nílára wọn táwọn náà bẹ́ẹ̀ lò pẹ́rẹ́ òdìní ọgbà lọ́ra wa Allah subhanahu wa ta'ala ó ṣe ti ìlú kọ̀ọ̀kan bá ń fún fásitì tọ́ náà àwa ń bọ̀ wípé àwọn gbólóhùn yìí táwọn náà bàbá lọ́dọ̀ wa kí ni tí àwa fẹ́ fàyọ̀ tó jẹ́ kúkúrò kí wá ní àwọn ṣòwòtú mọ́jẹ̀mú mẹ́ta wa ń bẹ lára rúkìá àti ìmọ̀ ẹ̀ka rúkìá gẹ́gẹ́ o mọ́jẹ̀mú mẹ́ta ọgbọ́rọ̀ ṣáájú ẹ̀ṣẹ́ àwọn àyè mi ṣó ti sí rúkìá mọ́jẹ̀mú àkọ́kọ́ rúkìá yẹn يعتقد الراقي أن الرقية لا تؤثر بذاتها وإنما تؤثر بقدرة الله وبإذن الله سبحانه وتعالى ẹni ó fẹ́ kàǹkì ọmọ gbogbo àbàpẹ́ tí mo fẹ́ kàì òǹkọ́ ni yóò mú àǹfààní wá tàbí yóò mú aburú lọ sábàbí ni tó bá wọlọ́ mẹ́rin ní tí mo fẹ́ kàì ẹgbẹ́ náà bàbá wọn àjẹbí bàbá àjẹbí ah, ewé bàbá wọn láfa tọ́ba tọ́tẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí etí ìpàdúlé ó kù tí ó sì láyé padà da ilé o ẹ gbọ́dọ̀ kódà kọjá pé ayé àpọ̀lì yẹn fẹ́ ká fatia <laughs> lọ́la fatia òyìnbọn fatia malawi ah ọlọ́run sọ̀kalẹ̀ gẹ́gẹ́ ọkẹ́ ẹ̀bẹ̀ ni òun gán sọ̀kalẹ̀ jẹ́ kó gbọ́dọ̀ ọ̀rọ̀ fati àdíyà fọ́múra obìnrin náà gẹ́ ti mo ti ń fati àbáyé o ilé yìí àrọ́kí ọkọ̀ ní pọ́blẹ́mù in tí ó sọ pọ́blẹ́mù ẹ̀sìn ni kò gbọ́dọ̀ sí àníyàn pé nǹkan ìní ó sì níta àfẹ́ kò sí ẹlẹ́ẹ̀kejì alẹ́ àtẹ̀kùnrin rúkìá mutadọ̀mínàtàn lìmọ́ ọ́lọ́fà ṣẹ́ra bákan náà kò sí gbọ́dọ̀ lọ́rẹ̀ kó nǹkan tí ó yàtọ̀ sí tọ́lọ́ ń fọ́ ànábì kọ́ gbọ́dọ̀ kó ló bí kéèyàn máa pe nǹkan nílẹ̀ yìí ọlọ́run mo dé o ẹ̀yìn ìyá mi mo dé mo sì dé bí náà ẹ̀fún púpà mi tọwọ́ tẹsẹ̀ ọlọ́run náà kú dáyọ̀ dán okòó lọ ẹ̀yìn ìyá kíníkà yín gáwó tọ́lá àgbàdìlẹ́yìn bákan náà o sì gbọ́dọ̀ sí ìmọ̀ apẹ̀ nǹkan mi níbẹ̀ kódà kéèyàn náà gbóló lọ́ba dìde láàjì lóru lọ́rọ̀ bíi sàárè dání wọn ṣé rárá tí ọ̀fẹ́ tán lọ́dọ̀ Yorùbá òun náà ni mú ọmọ sìnkú lé alẹ́ mẹ́tọ́ sọ dá gbogbo yín ntẹ́ bá ti wá fẹ́ pè lọ́lẹ́ lórí ẹ̀ tó wá yàtọ̀ síta ọlọ́run ó ti dàdúrà lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sẹ́ lansani ẹ̀ ní sulé ẹ̀ lọ mọ́ bárọ̀ ẹ̀ sì á sí yíbi tá àdínlẹ̀ kírun mọ́ ogun yóò kù tẹ́yìn ṣùgbọ́n sọ̀tọ̀ lọ́run pé ṣé ẹ wá rí kí a wá padà wá ṣe ń tẹ́ ẹ̀ fẹ́ o ìgẹ ni ó tún mẹ́pẹ̀ yìí wá dòore fún wa ọ̀dà alágídí kú ni yóò máa wọ́yẹ̀ sí alágídí ni àwọn ẹ̀sẹ̀ alágídí o tọ́lọ́ ntàdà bíi wọn èyí ṣe láàbọ̀ ni wọn èyí gbẹ́ni débẹ̀ ìyẹn mẹ́rin ṣe pàdé ọlọ́ni wọn èsì ìtayà mẹ́. àwa ń bọ̀ ó dìde lọ́ba lọ́bi sàrí bàbá inú bá rẹ̀ ẹgbẹ́rẹ́ àìwẹ̀ yìí omi ní máa ń sàn tí èdòjú wẹ̀yìn ẹ̀yìn èso mi sẹ́ẹ̀dù pọ̀ pàrọ̀ tó ń bá sàn tó dọ̀kùn níbojú wẹ̀yìn abiamani níjọ ó dùn níjọ ọka àbí àmọ́ bàbá rẹ̀ tó tọ́ tọ́ba wa rí bẹ́ẹ̀ gbà náà ẹ̀rẹ́ tí o òwú àbí àmọ́ èso o n'ọrụ àwa súnmọ́ àfáàkúrò ní ẹ̀yìn ẹgbẹ́ ìgbé àbá yín ṣépè ó lè pè dòwúrà ńgbẹ́ ìbá ló kú àbí àmọ́ èso ebi wàhálà gbogbo ìfúnra kan ti wọ bẹ nǹkan lẹ́ẹ̀kejì gbogbo tó lè mú ìpa nǹkan máa sàtàlá ọ̀gbọ̀dọ̀ sí mẹ́ ó di mẹ́jọ mẹ́lẹ́kejì ẹlẹ́ẹ̀kẹta à ń tẹ̀kún náà rúkìyàtù ń tá a fẹ́ máa kà yìí mafuhumatan wa ma'lumatan kí ló tàwọn fáwọn sọ bẹ́ẹ̀ ibi pé àbí ẹsẹ̀ máa sọ ilẹ̀ yorùbá náà kí ni ẹ gbà lérò pẹ̀lú rẹ̀ nílẹ̀ yorùbá. àní ìtọ́ sọ ìṣẹ́ kí ni ó lè gbà lérò lórí ẹ̀ nílẹ̀ yorùbá. ó ní ó ti sọ pé ò lè ọ̀pọ̀lọpọ̀ bí mọ̀ torí tí odó bá ti dé kò tó fojú ba sẹ́mọ̀ sahih in tí o bó bá dé lọ́lẹ̀ ṣé yóò rí sọ́mọ́ ṣùgbọ́n kí lè rògbà yìí orí gbóló àwọn olèrògbà wọn wípé o gbó gangan fún rẹ̀ in tó bá ti dé agbára tó dún ní kò ní jẹ́ nǹkan orí sọ́mọ́ mọ́ ẹ̀dá kò in tí a burú ní orí eléyìí ó wá ní àwọn afáàfin sàlàyé fún wa wípé a jẹ́ wípé ń tá a ní tọ́jẹ́ rúkìyà àṣẹ̀ríyà oníkọ́jẹ́ pẹ̀lú àyà Qur'an and problem kó dúró kọ́ lọ́wọ́ Rasulullah ta'ala kó dé ìwé Rasulullah ta'ala àwọn àdúrà tí ànábì sallallahu alaihi wasallam tọ́ka sírù nǹkan bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin òun làwọn gbọ́dọ̀ táwa náà wí tó sì jẹ́ wípé kò kò sì tako kẹ̀kẹ́ nínú ọlọ́run bá nàbí bíbá yìí ṣùgbọ́n àwa pọ̀ káwá dá lé bẹ́ẹ̀ àwọn tí àlẹ́ sàṣẹ́lá sọ wípé kò sí irú sọ̀rọ̀ èmi àti àgbọ̀ nǹkan tí wọ́n sọ ń jọ́nà lọ ọwọ́ sọ̀rọ̀ ọsọ̀rọ̀ gẹ́gẹ́ nínú nǹkan tẹ́ ẹgbọ̀ lẹ́nu ẹlẹ́dẹ̀ kẹsẹ́ lẹ́dẹ̀ mi tí wọ́n rọjò tí ó jẹ́ tí ó fi ń wá ìṣọ́ra kó níbi nǹkan aburú tàbí ó fi ń wá oore kan kẹ́ ẹ wá túlọ̀ túbọ̀ àfi tí ọlọ́run fún ànínẹ́bì kò ti parí salawatullahi wa salamu alayhi salawatullahi wa salamu alayhi tí ọ̀wá sí ìfẹ́ ìrí bẹ̀ yọ fara pẹ́rọ́ yóò máa rìn pẹ̀lú rọ wọ́n sì sẹ̀wọ̀n máa sọ pé àánú ah, ah, ìta àgbàlúwẹ̀ ìta ìtúlì káwá padà ó ní abẹ́rẹ́ forí sọ̀gàn tí èèyàn bá wu ẹnu àkeèkè àbí ntí fi ń táyàn tàbí ntẹ́gbò fi ń sáyàn wà láì kò mú tábẹ́rẹ́ kò mú tó kíni o abẹ́rẹ́ ara ọmọ nàbí adamasi rè astafilẹ̀ ọ yàtọ̀ sọ́gàn. So torí ọ̀gán nú ẹ̀rùn bí ó ṣe rí nú ẹ̀rùn ó yàtọ̀ sí bọ́ọ̀bù ó ṣe rí nínú odò tí ẹ̀ bá fọwọ́ ti ọ̀gán báyìí nínú odò tó bí ẹsẹ̀ rọ̀ tán ó lè rọ̀ ṣùgbọ́n nú ẹ̀rùn ṣé yóò rí bẹ́ẹ̀ bá bẹ́rẹ̀ bá wá forí sọ̀gẹ̀ sọ́dọ̀ ra wọn àwọn ọmọ àbẹ́rẹ́ àbàlẹ́ lò ọjà ó fi gbogbo ara wọlé ń wọlé bóyá wọ́n yà àrán ọmọ tí kéré ló lè máa wọ́jà lẹ́ẹ̀ bọ̀ ṣùgbọ́n bí a máa kàn pọnmọ rí kọjá rẹ̀ máa ṣe kí ni o kọ́ máa ṣe kí ni o kọ́ máa wọlé ẹ̀bọ̀ kí náà gbàdúrà wọ́n lẹ́jọ́ làwọn míì gbogbo ẹ̀ náà wọ́n ṣẹ̀ṣẹ̀ wà máa túmọ̀ rẹ̀ wọ́n máa fẹ́ tún orí ọmọ ń ṣe kọ́sà lè dúró lẹ́yìn kí ni o lẹ́yìn ẹni tí ọ̀pọ̀ mọ́ anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n tẹ́lẹ̀ ìjọba ni ara ṣe bá ẹbí nígbà kan náà ọ̀ka tó kọ̀rẹ̀ fún ìgàgà wàá kà tàwọn ọ̀ka fún wàá kà fún onímọ̀ kò sí bí ẹ̀sìn gbọ̀nà tẹ́ẹ̀gbọ̀bọ̀ tí ó wà jẹ́ pé yọ́ là nínú nǹkan mẹ́tẹ̀ ìpàtà àkàlẹ̀ tó bá wá látà tó dá wàhálà lẹ̀ jù tó fi jẹ́ pé ẹ̀sìn tánà gbogbo àárín yẹn òun náà ni ọ̀rọ̀ tí àṣàm tó sọ pọ́lọ̀ ń sọ fóun wípé ẹ̀sìn máa wo ẹ̀yìn wọn bí adama yẹn ń sira yìí ń tó ẹ̀sìn nídìí ń tó kéré ni àná ìdàgbọ́n ni abúdí ìbí bẹ́rù mi ìntọ́ bá rò lórí ilé ayé rẹ̀ sẹ́mi ọlọ́run ọba ilé ìfibàlù kìlí tí a gbogbo ẹ̀rọ ọba wa ni tí n bá ti kà sí báyìí láyé tó rọ ọmọ ẹgbẹ́ rẹ̀ nísìn tó bá sì ti kà sí ọlọ́ni àná ìgbà ọ̀dọ́ ni abudu ìbí bẹ́rù mi bá ṣe rò mí sí lọ́dọ̀ rẹ̀ àti ibi tó kàníyàn rẹ̀ sí pé bùkátà ni ó ti bí ya tó bẹ́ẹ̀ yẹ̀gẹ̀ kúrò lọ́dọ̀ mi ibi ó kó sílẹ̀ ni ó ti bí ya tó bá jẹ́ àyè orí ibú ó borí ibú lọ tọ́ba wá tiẹ̀ wà láǹbí mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́wọ́ fàrọ́bìnà tá a bá sọ̀kọ́ láǹbí mẹ́tẹ̀ẹ̀ta yìí a wà ní dúróná tó ọ̀bọ̀ wà mọ gbóná nǹkan lẹ́nu pẹ̀lú dé rẹ tó ní ọ̀sẹ̀ bọ́ ní ọ̀sẹ̀ kan bẹ̀ só lé ó ní wéètì tó aráfi kan nínú Kùránì naam ẹ̀dàkùn ọ̀rọ̀ sọ̀rọ̀ kalẹ̀ fúnra rẹ̀ subhanahu wa ta'ala ètò bá gbé ìlú làkàyè tí a táwọn àwọn ọmọ náà wọn ta mú pọ̀ àwọn àná àwọn afẹ́ sọ ọ wà gbèsè ní tí a sàn sọ kálá kálá èèmọ̀ Qur'an ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni ọ yàtọ̀ sí gbogbo pátá bákan náà tí àṣà bá sì ṣe àdúrà kalẹ̀ fún wa tá a bá ń wo àdúrà yóò tó kẹnu kẹnu kẹnu kẹnu kọjá àbítẹ́lẹ̀ kẹlẹ̀ sọ pé òun lè ṣe kí ni òun lè rò níbẹ̀ ṣùgbọ́n tá a bá fẹ́ sọ fẹ́ sí aláì àwọn ẹ̀yà gbogbo tá a náà wí náà ní sìn ilẹ̀ yorùbá náà ọlọ́run sájà àmà ọ̀dà olódì ẹ̀mà ṣùgbọ́n ó ti sọ ntọ́jà láàrin ó ti sọ jára wọ̀ di agbọ̀ náà àwọn agbọ̀tán onílànà bẹ́tẹ̀ ìta wọ̀ tó bá tiẹ̀ tó bá tó bá tó ni etí ń mú wa tá a fi lọ wájú tá a tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ yìí bá ní pààrọ̀ ìdán àwa apàdà ní ìsìn wípé rúkìá tá a fẹ́ máa sọ̀rọ̀ lórí ẹ̀ ní ìsìn òun ni alukur'an òun ni ọlọ́pàá náà wà ó ní àwọn òròyìn rẹ̀ bí àwọn ẹ̀mí náà rahman ibi láti wá gbé fútùbà níjọ́ mẹ́jọ inka na fil umri baqiya allahumma waffiqna lima tuhibbu wa tarda alhamdulillah alhamdulillah alladhi rafa'a as-samawati bi ghayri amad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 أهل الأرض أرضهم وأعجبهم إلا بقايا من أهل الكتاب ولقد انتشرت الرقى الشركية وكفرية بين الناس في الجاهلية قبل بعثة رسول الله صلى الله عليه وسلم فلما نور الله العالم ببعثة رسول الله صلى الله عليه وسلم نهى رسول الله صلى الله عليه وسلم عن الرقى لما قد علم ما فيها من الشركيات فلما نهى عنها عظم الأمر على قلوب آل عمر ابن حزم وجاءوا رسول الله صلى الله عليه وسلم يسألونه عما عندهم من الرقية فأمر صلى الله عليه وسلم أن يعرض عليه رقاب فلما سمع رسول الله صلى الله عليه وسلم رخصها لهم فقال رسول الله صلى الله عليه وسلم لا بأس بالرقاب ما لم تكن شركا أو لا بأس بالرقاب ما لم يكن فيه شرك عباد الله وهكذا رخص صلى الله عليه وسلم يعني بيت الأنصار في الرقية من دين من كل ذي حمى صح هذا عن رسول الله صلى الله عليه وسلم من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها وهكذا كان رسول الله صلى الله عليه وسلم إذا اشتكى إذا إذا اشتكى الإنسان الشيء كان صلى الله عليه وسلم يأخذ ريقه بتراب يأخذ ترابا مع ريقه ثم يلقي هذا المصاب بقوله بسم الله تبر أرضنا برقة بعضنا يشفى سقيمنا بإذن ربنا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه الغفور الرحيم الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على عباده المرسلين عباد الله اتقوا ربكم قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله وقد اشترط العلم بما استربتوه من نهي رسول الله صلى الله عليه وسلم عن الرقية واشترطوا ثلاثة شروط كلها مما فهموه من كلام رسول الله صلى الله عليه وسلم فالرقية شروط والشرط الأول ألا يعتقد الراقي أن الرقية تؤثر بنفسها وإنما يعتقدها سببا من الأسباب فتحقيق الأمر به بها إنما بمشيئة الله وقدرته سبحانه وتعالى والشرط الثاني ألا تكون الرقية ألا تكون الرقية متضمنة لما خالف الشرع من دعاء غير الله أو الاستغاثة بغير الله أو الاستعانة بغير الله والشرط الثالث أن تكون هذه الرقية مفهومة ومعلومة إما باللغة العربية أو بغيرها من اللغات لكن لا بد أن تكون معلومة أو مفهومة ولكن ما هذا فلله الحمد الذي أبدلنا بخير مما خالف الكتاب والسنة فإنما أبدل فترى هو خير مما دونه عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم صرح ورخص لآل أمر بن حزم لأن رسول الله صلى الله عليه وسلم ما ضيق علينا وأثبت رسول الله صلى الطبيعة بما جاء من كلامه بسم الله تربة ربنا برقة بابنا الحديث عباد الله واعلموا أن الخير كل الخير فيما جاء به رسول الله صلى الله عليه وسلم فكل من اخترع اخترع شيئا غير ما جاء به الرسول صلى الله عليه وسلم فإنه دون ما جاء به الرسول صلى الله عليه وسلم ما ما أنفع فأنفع الرقية وأفضل الرؤيا ما تكون بكتاب الله أو بأسماء الله أو بصفاته أو بالأذكار الواردة عن رسول الله صلى الله عليه وسلم عباد الله ففروا إلى الله إني لكم منه نذير مبين أسأل الله الذي رفع السماوات بغير عمل أن يجعلني وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا اعز الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين ودمر أعداءك أعداء الدين اللهم دمر أعداءك أعداء الدين من من كثرة اليهود والنصارى الذين يصدون عن سبيلك ويقتلون أوليائك اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه أوليائك ولا تسد وجوهنا يوم تسود وجوه يا أجود الأجودين عباد الله واعلم أن ربنا سبحانه وتعالى أمرنا بأمر بدأ فيه بنفسه وثنى بملكته وثلث بنا قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصالح المسجود القائم بنفسه الثابتة من نسي الصلاة علي خطأ طريق الجنة اللهم ربنا صل وسلم على خاتم الأنبياء خليلك اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا